ògo ni fún bàbá ògo ni fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́ yóò tún wà láti kọ́ ṣe oúnjẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ èmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè ẹni ìpè olúwa olúfẹ́mi ọmọọba adégbóyèga láti orílẹ̀-èdè nàìjíríà ní ìpínlẹ̀ èkìtì tí mo fi ìlú adó èkìtì ṣe ibùjókòó ní òní mo fẹ́ gbàdúrà fún ọ gbogbo ẹ̀yin prayer brethren mi gbogbo ẹ̀yin prayer clients gbogbo ẹ̀yin spiritual sons and daughters spiritual fathers gbogbo ẹ̀yin ènìyàn mi nínú ọlọ́run tí àtijọ́ ń ṣe àti èyí tí àtijọ́ máa ṣe gan pàápàá tó bá rí prayer yìí ṣùgbọ́n àdúrà gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ní kí n gbà ó ní í ṣe pẹ̀lú àwọn ènìyàn mi pátápátá láti ìlú òyìnbó káàkiri títí dé nàìjíríà gbogbo ibi tí àwọn prayer clients mi wà pátápátá ó ní í ṣe pẹ̀lú wọn ò nítorí ọlọ́run fi ìran yẹn hàn mí mo wá rí i pé ẹnìkan ẹni tí ẹnìkan tó ṣẹ̀ tó ló ṣẹ̀hún ó wá mú àwòrán ẹ̀ ó wá mú lọ sí ilé adáhùnṣe ilé olóògùn láti pé kán lè ṣe ìkà sí ẹ pàápàá jùlọ pé kán bá ń pa ẹni yẹn nígbà tó wá máa fi jáde nílé olóògùn yẹn tólógùn yẹn wo fọ́tò yẹn ológun yẹn náà wá jẹ́ ẹni tó mọ̀ ẹ́ rí ológun yẹn wá bẹ̀rẹ̀ sí í wò pé ah ẹni tán dẹ̀ mú wáyìí ẹni tóun dẹ̀ mọ̀ ni o pé alákọ̀rí ẹ̀ kò dẹ̀ kí ń sanwó dáadáa fóun ò kíní kan bọ́lọ́run ṣe gbé ìran ẹ̀ wá ni ọlọ́run wá sọ àdúrà ó ní kí n bọ́ sórí pláfọ́ọ̀mù mi pátá ó ní kí n pe àdúrà yìí mi ò mẹ́ni tó máa mi ò mẹ́ni tó kàn gangan nítorí tọ́lọ́run tó bá ti tọ́lọ́run bá ti gbé ìran wá tó bá ti jẹ́ íméèjì ẹni tí o ò rí rí ní ojú ayé ẹni tó mọ̀ rí lójú ayé ní íméèjì ẹ gbé wá lójú ìran ẹnikẹ́ni ló lè lọ jẹ́ nínú àwọn èèyàn èèyàn mi ìtumọ̀ ẹni yẹn tí ò bá jẹ́ àgùntàn mi lẹ́ni yẹn ọlọ́run ò ní fi hàn mí so mo fẹ́ kó gba àdúrà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ pé àti ẹni tó mọ̀ mí tó mú àwòrán mi lọ sílé adáhunṣe láti ṣe ibi sí mi àti adáhunṣe tó mú àwòrán mi lọ bá ọ̀run kó fi iná yà wọ́n adáhunṣe yẹn ní ọ̀dọ̀ ẹ̀ ní ilé ẹ̀ ọ̀run kó fi iná dá lóhùn kó gbàdúrà bẹ́ẹ̀ kíkankíkan pé orúkọ Jésù kíkankíkan sọ pé àti ẹni tó mọ̀ mí tó mú àwòrán mi lọ sílé adáhunṣe pé kán lọ ṣe ibi sí mi àti adáhunṣe tí wọ́n mú àwòrán mi lọ bá ọ̀run olódùmarè kó fi iná yà wọ́n àti adáhunṣe àti ẹni tó mú àwòrán mi lọ lé ẹ̀ ọlọ́run kó fi iná dá wọn lóhùn kó jó wọn run pátápátá kó gbàdúrà bẹ́ẹ̀ èmi náà gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run alààyè násìrì olódùmarè ẹni ìpè olúwa fún ìran ìgbẹ̀yìn mo gbàdúrà fún ọ mo sọ̀rọ̀ tàṣẹtàṣẹ tí a bá sọ̀rọ̀ sí àwọn ẹlẹ́yẹ ní òru tó jẹ́ pé àti ẹlẹ́yẹ àti igi tán bàlẹ́ tán rẹ̀ dànù ẹlẹ́yẹ kú igi tán bà lé gan tó gbàbọ̀dé wọn igi gan gbẹ dànù tí ọlọ́run bá lè ṣe yẹn látẹnu irú mi mo sọ̀rọ̀ tàṣẹtàṣẹ sínú ayé ẹ àti ẹni tó mú àwòrán rẹ lọ sílé adáhunṣe àti adáhunṣe tó mú àwòrán rẹ lọ bá láti ṣe ọ́ níbi lórúkọ jésù ọ̀run kó finá dáhùn nílé wọn àṣírí wọn kó tú ọ̀run kó bì wọ́n ṣubú ìwọ fúnra ẹ mo pàṣẹ mo pàṣẹ òmìnira sínú ayé rẹ ìṣẹ̀dá rẹ kó gba òmìnira iná ọlọ́run kó yí ọ ká ó ti rí bẹ́ẹ̀ láì kò lè yí padà lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù tí o bá nílò láti bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tàbí o rí fìrí tàbí o ní ìmọ̀lára tàbí o ní àlá tó jọ ohun tí àdúrà tí ọlọ́run sọ yìí tàbí o rí nípa ẹ̀ tó fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ pé nọ́mbà mi o seven o three seven nine nine three nine zero two o seven o three seven nine nine three nine zero two tó bá yẹ o sí nínú nàìjíríà wàá fi plus two three four wàá fi bẹ̀rẹ̀ god bless you wàá rí àánú o wàá ṣe rere o ọ̀nà àlà fún o ọ̀nà ayọ̀ àlà o tí ọlọ́run bá lè mú owó jáde láti inú ẹja tó fi gbọ́ bùkátà lórúkọ jésù ibi tí wọ́n gan fọkàn sí ibi tí ènìyàn gan fọkàn sí owó á jáde fún ọ níbẹ̀ ní ọ̀sẹ̀ yìí ní oṣù yìí lórúkọ jésù kristi agbára wa àmín àmín àmín ní orúkọ jésù hallelujah.